wa bushra akínyìn kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní hudan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan òjọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilah wasalaatu wa ala wa sahbihi wa man السلام عليكم ورحمة الله وبركاته آه نينو على إتاس سواجو لوري تاني صلاة جونا يعني لوري أتري كي أواني تي صلاة جونا يعني لوري وجه المكلفون أواني تو تيجي جي أني تا الله يسنبولون أني تا الله وناني أني تو جي بالغ عاقل أني تو تي تسي تو سي أني تو تي بلاغة تو المسلم المكلف هو البالغ العاقل mùsùlùmí tá a sọ pé alẹ́ ìsìn bọ̀ lọ́rùn ọ̀nà lẹ́yìn tó ti bàlágà tó sì ní làákàyè báwo láti ṣe mọ̀ pé èèyàn ti bàlágà bí bàlágà ni kéèyàn dàgbà débi wípé a pa aláṣẹ pé ṣe báyìí a sì pa aláṣẹ pé pa nǹkan báyìí ti. kí ni àwọn àmì pé èèyàn ti bàlágà àmì pé a ti bàlágà ó ń bẹ nínú àwọn àmì yìí àmì tó ṣe pé a rí lára ọkùnrin a sì tún rí lára obìnrin òun náà ni kéèyàn dàgbà kó pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí èèyàn bá ti dàgbà tó pọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún èèyàn ti bàlágà ìbáàjọkùnrin ìbáàjọbìnrin èèyàn tó bá ti pọ̀kan nínú àwọn àmì tá a fi máa dá àmà pé èèyàn ti bàlágà kọ̀ hàn lára èèyàn ṣáájú kọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tó pé nínú àwọn àmì eléyìí ti máa hàn lára èèyàn tá a fi máa pé èèyàn ti bàlágà òun náà ní kí irun abẹ́ kó hù lábẹ́ èèyàn irun tí máa tí máa hù ní àyíká abẹ́ irun tí máa yí tí máa lágbára tí máa hù láyìíká abẹ́ tó bá ti hù lábẹ́ èèyàn èèyàn ti bàlágà nínú àwọn àmì náà ni omi àtọ̀ kó jáde lára yẹn ìbá àjọkùnrin ìbá àjọbìnrin eléyìí náà ti fi hàn pé ti bàlágà nínú rẹ̀ òun náà ni àwọn àmì tó ṣe pé ọ̀dọ́kùnrin nìkan iná láti lè rí kọjá yìí pé bóyá àwọn míì nínú àwọn olùmọ̀ àwọn níbi tó bá ti hun gbà àbí hun mú pé irun gbà àbí irun mú òun náà tọ́ka sí pé yẹn ti bàlágà ó sì ń bẹ nínú àwọn àmì tó ṣe pọ́dọ̀ obìnrin nìkan láti lè rí bẹ́ẹ̀ bí kóbìnrin olóyún àbí kó ṣe nǹkan àti màpé nǹkan sùn yẹn àmì pé yẹn ti bàlágà ni tóbìnrin bá ti rí nǹkan sùn ó túmọ̀ sí kó ti bàlágà bẹ́ẹ̀ náà ni tóbìnrin bá lóyún ó túmọ̀ sí kó ti bàlágà nítorí pé oyún ò lè ṣàdédé wá láì jẹ́ pé èèyàn rí nǹkan sùn ṣùgbọ́n àwọn ọmọ wa kéékèèké ọmọ tó ṣe pé kò tí ì bàlágà á pa aláṣẹ pé kó máa ṣe sọ́láàtì ní ìgbà tó ọmọ bá ti pọ́ ọmọ ọdún méje bẹ́ẹ̀ lòfin ọlọ́run ọba sọ nínú hadith tí Abu Dawud àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní مروا الصبي بالصلاة لسبع واضربوه عليها لعشر إقبع أو ملكي كلاس قوما الصلاة كما قوى مدمجي أسمان نوالوري ري nígbà tí wọn bá ṣe tí wọn ti pọ ọmọ ọdún mẹ́wàá eléyìí túmọ̀ sí wípé ọ̀ràn yẹn ńlá ń bẹ lórí àwa òbí wípé ká mójútó àwọn ọmọ wa kìí ṣe pọ́ máa jẹ ọmọ mu àbẹ́ wò lọ́mọ wọ̀ sọ́run lásán òun lọ́jà ẹ mọ̀ pé àwọn ọmọ tẹ̀ ń bí yìí báyìí ní ìsín yìí báyìí nǹkan fún sọ́nlá ni tọ́lọ́ ọ̀bọ sì ní fìyín sílẹ̀ láì béèrè wọn lọ́dọ̀ yín tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù èèyàn bímọ èèyàn mójútó ntọ́ máa ń jẹ ntọ́ máa mu ntọ́ da lè yẹn ṣe ṣùgbọ́n àwọn dáadáa ju lọ tá a gbọ́dọ̀ fi ṣeré òun náà ọmọ wa èèyàn gbọ́dọ̀ fẹ́ sin ọmọ rẹ̀ ṣeré gbogbo bá mọ́ ṣe ṣẹ̀sìn ó di ọwọ́ òbí pé kó mójútó ó dọwọ́ bàbá ó dọwọ́ ìyá torí pé ń bí báyìí wọ́n ní múrù awladakum ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n ṣe sọ́dá nígbà tó ọmọ bá ti wà lọ́mọ ọdún méje wadribuhum alayha li'ashrin ẹ̀ nà wọ́n lórí sọ́dá tó má ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá eléyìí túmọ̀ sí pé bàbá ọmọ iṣẹ́ ńlá ń bẹ lọ́rùn yìí o iṣẹ́ ńlá ń bẹ lọ́rùn yìí sọmọ kọ́mọ náà lẹ́bi tẹ̀ ń dunnú tẹ̀ ń yọ sọ́wọ́ ayẹ gbìyànjú fún ọmọ bá ọmọ sì jọmọ àlùjáná lọ ọmọ sì sì ìmójútó sí Islam ọpàtàkì bẹ́ẹ̀ sì ń lọ mọ́sálásí ẹ mọ ọmọ yín lọ́wọ́ ẹ máa pọ ọmọ láṣẹ pé kó ṣe sọláàtì torí pé ń bì báyìí tọmọ bá kọ̀ tí ò bá ṣe sọláàtì lẹ́yìn tẹ pa láṣẹ lọ́mọ ọdún méje títí tọmọ ìpọmọ ọdún mẹ́wàá ọmọ ọlẹsẹ kankan lọ́rùn tí ò bá ṣe sọláàtì ṣùgbọ́n yìí lọ́lọ́run ó bi léèrè wọ́n pa yín láṣẹ pé kẹ́ pọmọ láṣẹ ń jẹ wá pa láṣẹ bí torí ẹ ìbéèrè ńlá rí parọ́ tásìrì ò ní tú torí ẹ ọlọ́run pa yín láṣẹ pé kẹ́ pọmọ yín láṣẹ sọláàtì ǹjẹ́ wọn pa wọn láṣẹ bí ǹjẹ́ wọn pa wọn láṣẹ bí tọ́mọ ọba ṣe sọláàtì ọba pọ́dún mẹ́wàá ọlọ́run ní kẹ́ ẹ̀ nà wọn ṣé ẹ̀ ń ṣe ń nà wọn lórí pé wọn ò ṣe sọláàtì ẹ má ń nà wọn ṣe léṣe ṣùgbọ́n ṣé ẹ̀ ń nà wọn nígbà tí wọn ò ṣe sọláàtì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí wọ́n fẹ́ẹ̀lì lágbọ́n abáyé wọ́n fi dìrẹ́ yín nǹkan àbànújẹ́ ńlá ni ẹ̀yin tó ṣe wípé ó yẹ kẹ́ ẹ jẹ́ nǹkan àwòkọ́ṣe rere fáwọn ọmọ yín nígbà tẹ́yìn gan alára tẹ́ ẹ̀ bá ti mójútó ẹ̀sìn kó lọ́mọ ti ṣe fẹ́ mójútó ẹ̀sìn òfò lásán lọ́pọ̀lọpọ̀ òbí jẹ́ fún ọmọ rẹ̀ nígbà tó ń ganjọ́ tọ́ lọ báwo lọ́mọ náà ti ṣe fẹ́ ṣe tọ́lọ́ eré ọ̀dọ́ wa wa ká mójútó àwọn ọmọ wa àwọn ọmọ wa lọ́wọ́ wa ohun afúnṣọ ni wọ́n jẹ nínú òfin ṣẹ̀ríya múrú awùlàdàkùn bó sọ̀dà ẹ pa àwọn ọmọ yín láṣẹ wọ́n ń pa bàbá láṣẹ kó pa ọmọ rẹ̀ láṣẹ ìgbà tá a ti ní kí bàbá pa ọmọ rẹ̀ láṣẹ eléyìí ń túmọ̀ sí al-amru bil-amri bish-shay wọ́n pa yín láṣẹ kẹ́ pẹ̀lú mi láṣẹ ẹni tí wọ́n ní kẹ́ pa láṣẹ tí ó bá tẹ̀lé kọsẹ̀ lọ ẹni tí wọ́n ní kẹ́ pa láṣẹ ẹ̀yin lẹ́yìn sẹ́lọ̀ tẹ̀yìn ọba ti ṣe tí wọ́n ní kẹ́sì. nínú hadith látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu àárín tó tún tọ́ka sí bí sọ̀láàtì ti ṣe pàtàkì tó a sọ̀láàtì pàtàkì púpọ̀ ǹjẹ́ àwa wa mà bẹ́ẹ̀ bí pàápàá jùlọ àwọn ọmọ káàró jìrì ǹjẹ́ àwa mà àwa mùsùlùmí ǹjẹ́ àwa mà bí sọ̀láàtì ti ṣe pàtàkì tó láwùjọ Yorùbá ń bì báyìí ọ̀bànilọ́kàjẹ́ wàláhì ọ̀bànilọ́kàjẹ́ wọ́n wọ́n sì ẹlòmíì gan-an kì í ṣe pé mọ́ẹ̀mú kò sì lọ sóde ọtí rárá káti ẹ̀fọ́ àwọn ẹni tí ń mọ́ẹ̀mú tí ń mọ̀ gógóró tí ń mọ̀ sẹ́pẹ̀ tí ń mọ̀ pẹlẹbẹ́lẹ̀ orí tí wọ́n ti dàrú dànù torí àkú ti mọ̀ pọ́lọ́ ọba ní ẹ̀yìn ọmọ tí o nígbà tí ẹ bá gbà pé ẹ gbọ́dọ̀ dé mọ́ṣáláṣí ti ní gbọ́rọ̀ o sì ní gbọ́ òní gbà lọ́rọ̀ tiẹ̀ ọtí torí bàbá wa mọ́ṣáláṣí àlè ọ̀jáde ìdí táàbì lé ọ̀jáde òun náà ni pé ìgbẹ́ àtìtọ̀ yóò máa jáde ní láì ní bíríkì nídìí ọ̀mùtí. ọba á di pé òun á ń yàgbẹ́ mọ́ṣáláṣí òun tọ̀ mọ́ṣáláṣí àwọn òbílẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé à nídìí irú rẹ̀ mọ́ṣáláṣí. ìwọ olóòdì ọtí olóòdì ẹmu wọ́n sì ń pèpè fún sọ láti ọ̀wà. kí á lọ gbójúlé ganan rí. ta ni sọ fún ọ yìí pé tí ò ní sòrò bàbá di lọ́la alùkìyàmù. sọ ọ̀mà ọ̀rọ̀ alùkìyàmù ọkọjá bó ń ń pè é sọláàtì pàtàkì púpọ̀ jàmáà wàláhì tó bá ṣe pé àmọ́ bó ti ṣe pàtàkì tó ni àyè ìbá ti gbà yẹn láwọn mọ́ṣáláṣí wa gbogbo àbá sì dàmà nílùú wa yìí pé àti ìní mọ́ṣáláṣí tó àti ìní mọ́ṣáláṣí tó torí mùsùlùmí pọ̀ ju iye mọ́ṣáláṣí tá a ní lọ ṣùgbọ́n ìbànújẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn èsìn lọ wọn èsìn lọ àbí wọn sìn lọ ṣùgbọ́n wọn náà dára rẹ mu ọmọ yìí ìjà tí wọn àti ìyàwó ti jà ní lórí pé èsè sọ̀láàtì ọmọ yìí tó ti báyàwó náà jà ní lórí pé òun ní èsè sọ̀láàtì torí gbogbo ẹ̀ náà ní ṣẹlẹ̀ láwùjọ wa yìí báyìí nígbà tí èèyàn wá sọjọ́ ọkọ rẹ̀ sùn pé kìí sin lọ kìí ṣe sọ̀dá kìí sì fún lówó ọbẹ̀ ẹ̀yin bàbá alátúnṣe náà wọ́n wá jẹ́ pé sọ́wọ́ ọbẹ̀ lẹ́mú sọ ẹ̀ sọ̀rọ̀ pé kìí sin lọ sẹ́ni pé olùbá nǹkan jẹ́ lẹ́yìn náà ẹ̀yin sá alátúnṣe kí lẹ̀ ń túnṣe gan-an rí kí lẹ̀ ń túnṣe ká ń tanra yín jẹ nígbà tí èèyàn sọ pé kìí sin lọ kìí sì fowó ọbẹ̀ lẹ̀ ẹ wá ní sọ́wọ́ ọbẹ̀ ní ẹja sọ ẹ fi ti sọ láti lẹ̀ tọ́rọ́ lọ sọ̀rọ̀ gbéjà ẹgbẹ́ Yorùbá Yorùbá ọ̀rọ̀ oríṣiríṣi tọ́jú pé lọ́n lè fi torí rẹ̀ pa inú wọn rún ń wọn tẹ́ẹ̀tì ti sọ láti ilẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ó gbèjà ọlọ́run ni ó ṣèṣirò eléyìí fún ẹ̀sílẹ̀. subhanallah sọ láti pàtàkì púpọ̀ jẹ̀mọ́ ẹ̀ mọ̀ abu hausa ẹ̀ hausa ọmọ nǹkan kan tí wọ́n ṣe sọ láti lọ ọmọ nǹkan kan tí ẹ̀kẹ́ ẹ̀yin ń kọ́ sọ láti gan tó jáde kó nù gbèsè ayé lọ́bàjẹ́ sọ láti tó jáde nù gbèsè ayé ẹ̀yin yorùbá lọ́bà gbèsè ayé yín jẹ torí pé èèyàn ò ní patọ́ náà ti àfi kọ́ lọ́wọ́ bọ́ pati ìdí nù ọ̀wá ni ẹ ọlọ́wọ́ pati ẹ ti torí pé ń dá fún ọ màálù mẹ́ta lọ́pàá ń bí òkú bàbá rẹ̀ ń jóni tí ọba dá fún ọ pa màálù mẹ́ta ẹ ẹgbọrọ ọkọ àmàlù mẹ́ta á túmọ̀ sí kó dáa fún sí ọ̀rẹ́ ńlá eléyìí ń bẹnu tọ́lọ̀ ní kò sí eléyìí ń bẹnu tọ́lọ̀ ní kò sí bọ́lọ̀ ní kò pa àgbò kò pa àgbò méjì fọmọkùnrin tó bí sọ́pá bébí ọ̀rọ̀ ń lọ ra irú màálù irú màálù lọ lọ ra irú màálù ju àgbò létí ìwọ tó yẹ pé ìtọ́lọ̀ ní kò sí òṣè ìtọ́lọ̀ ní kò ọmọ ìfọ̀ wá ní màálù mẹ́ta lọ pa ní òkú bàbá rẹ̀ ẹgbẹ́ sọkúsọ sọ láti pàtàkì jẹmọ́ pèpè fún sọláàtì lásùbà tí babaláda ni bá pèpè fún sọláàtì lásùbà lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lè máàmù gan oníjì lè máàmù gan oníjì bàbá làdáni òun náà tún wá fi bídí àkún ìpèpè fún sọláàtì yóò tún máa sọ rárá yóò tún máa sọ rárá yóò tún máa sọ rárá bí ẹ̀yin ìyẹn ti tó ẹ ti tó ẹ má palẹ̀ ọlọ́ńlá yún ẹ wá sí lọ́hùn ó kù sẹ́jú mẹ́ta ó kù sẹ́jú méjì o ó kù sẹ́jú kan wá gbé kọ́ ọmọ o. bàbá lè má mú kọ́ wa wọ́n gbé kọ́ ọmọ lẹ́yìn rẹ̀ dára ilẹ̀ ìlọ. kò sì sínú pé ẹ̀yin náà ṣojú sẹ́ńtà ẹ̀ láàmú bàbá yẹn lè dé lẹ́yìn ìṣẹ́jú márùn kò ní í wá ni kò ní í wá ni. oòrùn ọ̀bá yọ lè má mú òjì ok nígbà tí wọ́n á pè wọ́n lè máa mú tó rí bá wọ́n gan rìpí ara kọ́ ni tí wọ́n wá tún kẹ̀kẹ́ sí tó bàjẹ́ ṣé wọn náà máa bí sọ láti ṣe pàtàkì tó o kúkú mà ọ̀dàmù ọ̀dàmù bó wọ́n ṣe fi ọ̀ṣẹ̀ lè máa mú gánà rí wọ́n ní à kò séèyàn ládùúgbò náà ló ṣe kàn án àfi kò séèyàn ládùúgbò náà la ilaha illallah àfi kò séèyàn ládùúgbò náà sọláàtì pàtàkì púpọ̀ jama sọláàtì pàtàkì púpọ̀ kẹsì ká máa jẹ kọmitì masalasi lórí rọ kọmitì kìnnì kí ni à ń sí kí wọn fi sí wọn mọ ajá sí òun ti yẹ ó ti yẹ fún ọjẹ tí a mọ kọmitì mọ́ṣáláṣí ti pẹ́ wọ́n fi ẹ̀tọ́ wọn fi ń dùn kẹ́ni ní kẹ́ni àní tó ń sin lọ eléyìí wọ́n fi ń gbokùn okùn kí wọ́n fi ń gbà ṣebí kọmitì ìtọ́jà tó mọ tuntun mọ́ṣáláṣí gan ọ̀gá ń dàrú ni kí ni abẹ́ fi kọmitì náà sí irọ́ lásán. so Abu Hurairah radiyallahu anhu ọgbà ìgbà wọn rọ wa o tí ń fi ń hàn wá bí sọlá ti ti ṣe pàtàkì tó wọn àná Muhammad sallallahu alayhi wa sallam inna awwala ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamati salatuhu فإن وجدت تامة كتبت تامة وإن كان انتقص منها شيء قال انظروا هل تجدون له من تطوع يكمل له ما ضيع من فريضة من تطوعه ثم سائر ثم سائر الأعمال تجري على حسب ذلك أخرجه النسائي وابن ماجه أليه أزاد في تنافس عمله محمد صلى الله عليه وسلم ó ní àkọ́kọ́ nǹkan ṣèṣirò fún ẹrú lórí rẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm nípa ẹ̀sìn tá a gbélé ayé ṣe òun náà ní sọ̀láàtù wà. torí bá dé sí mìíràn tún wà o tó ní inna awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati fi dima àkọ́kọ́ nítorí wọn bó ṣe ìṣirò fáwọn ẹ̀dá lórí rẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm náà ní tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ títàjẹ̀ sílẹ̀ làkọ́kọ́ nítorí wọn bó kọ́ sí ìbéèrè nípa rẹ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé nípa àjọsìn sọ̀láàtì wọn kọ́ sí béèrè nípa àwọn àwọn ìwọ̀ ìwọ̀ tí ń bẹ láàrin èèyàn sí èèyàn ẹ̀jẹ̀ lọ́lọ́wọ́n bọ́ kọ́ sí béèrè ń parẹ́ ìwà apààyàn sọ ọgbọ́n mẹ́rin tí wọ́n kọ́ sí ìṣirò ń parẹ́ bọ́ọ̀ bá rí kọ́ sápá sátì rí pọ́ sápá rẹ̀ hmm. wọn náà tọ́ ẹ pọ́ sábì kan ni rò pé ń yé ìtọ́lọ́wọ́n bọ́ kọ́ sí ìṣirò ń parẹ́ nu nípa ìwọ̀ èèyàn sí èèyàn bó bá ti jọ gbẹ̀ndàlùkìyàmù ẹ̀jẹ̀ nípa àjọsìn àkọ́kọ́ tó náà bọ́ kọ́ ṣèṣì rò fún wa nípa rẹ̀ náà ní sọ́lá mo rò pé ń yé wa ǹjẹ́ àwa mẹ́lẹ́ yìí là ń fi sọ́lá ti ráre sáà mẹ́lẹ́ yìí là ń fi sọ́lá ti sẹ́fẹ̀ sáà mẹ́lẹ́ yìí ló fi jẹ́ pé ìgbà tó bá wù wá là ń sin náà ọlọ́ni anábì sallallahu alaihi wasallam ni tí wọ́n bá bá pé sọ̀láàtì èèyàn pé wọ́n kọ àkọọ́lẹ̀ pé sọ̀láàtì lágbájá pé tó bá pé sọ̀láàtì rẹ̀ dín wa sọ pé ẹ wo fẹ́ẹ́rù mi ẹ wo sọ́nà àwọn náfìlà sọ́nà àwọn náfìlà sọ̀láàtì tẹ́ẹ̀sì pé èyí tó fi ráre nínú ọ̀ràn àyàn fún un la ilaha illallah. ẹ wò ó sọ ní àwọn anáfílà tẹ́sí pé tó fi ráre nínú àwọn ara yẹn fún ọlọ́run wa nìkan fi náfílà pé ọ̀ràn yẹn fún wa <laughs> ọ̀ràn yẹn nìkan là á mójútó àyè tó ń ṣe náfílà ó tún kó bá rẹ̀ ó tún kó bá rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo sẹ́wà yòókù wọ́n wo zakati wa ṣé zakati rẹ pé tí ọba pé tó láwọn sàrà tó ṣe wọ́n wò wò wọ́n tún wò wò ṣé Ramadan wa pé tí Ramadan wa bá pé alhamdulillah tí ọba pé wọ́n tún wò wò sọ ní àwọn náfílà ìkọnuró tó ṣe láyé ẹ fi pé rọmọbọnà rẹ fún ṣé hajj rẹ pé hajj rẹ ò pé wọn ò wò sọ ṣe hajj náfìlà rí àbí ò ṣe náfìlà kó wọn fi pé tọ̀ràn àyàn fún bẹ́ẹ̀ náà ni wọ́n máa wo gbogbo ṣe wa kọ̀ọ̀kan nígbà tí wọ́n bá wo ọ̀ràn àyàn tán ìní wọn ṣẹ̀ṣẹ̀ wá wò sọ pé àbí ò pé tí ó ti pé ìní àbèrè náfìlà wọn fi kún tí ọ̀ràn yàrá wa pé ńkọ́ èyàn tún gba ládàá náfìlà èyàn tún gba ládàá náfìlà ìdí nìyẹn tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ àbẹ́rẹ́ wípé ńgbà tí Ramadan bá tán eh, ìkànnì ọjọ́ mẹ́fà tánàbí sallallahu alaihi wasallam tó ní ká ṣe nínú oṣù Shawwal ṣé tóbìnrin bá jẹ́ pọ̀ jẹ gbèsè àbọ̀kùnrin náà ló bá jẹ gbèsè nínú Ramadan tó ṣe pé kò ì tí ì gbà ìjà ìwà gbà wọ́n bí láti máa yan náfìlà àti Shawwal rárá o ọ̀ràn yẹn láàkọ́ mójútó ká tó ṣe náfìlà ọ̀ràn yẹn láàkọ́kọ́ mójútó ká tó ṣe náfìlà ẹni tó ràn yẹn tó jẹ gbèsè rẹ̀ kéèyàn náfìlà mélòó ni àwọn sọ̀làwàtì tọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yàn lórí wa mélòó ni àwọn sọ̀làwàtì tọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yàn lórí wa. ní òru tọ́lọ́wọ́n bá gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìrìn àjò òru láti Mẹ́kà alápọ̀nlé lọ sí Baitul Maqdis. ní òru tọ́lọ́wọ́n bá gbé ànábì wa lọ sí sámà láti Baitul Maqdis lọ sí sámà. ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa ó ṣe sọ̀láàtì lọ́ràn yàn fún nígbà tí ń kọdún kan dáná bí oṣù ìjọba kọ́ mọ́kà lọ sí Madina àsìkò tó náà bá kọ́ soso láti lọ́rùn àyàn ó ṣe ní àádọ́ta ó ṣe ní àádọ́ta wákàtí pé ká lọ́ọ́ máa mójútó gbòòrò àti lọ́sàn ó ṣe lọ́rùn àyàn bẹ́ẹ̀ lórí gbogbo mùsùlùmí ìdí tó náà bá fi ṣe ní àádọ́ta ó túmọ̀ sí án ìjọsìn pàtàkì púpọ̀ ó sì túmọ̀ sí pọ́nlọ́wọ́n bá nífẹ̀ẹ́ wa bí pàtàkì tó pàtàkì lọ́wọ́ bá fi fi lé ànábì lọ́wọ́ tààrà kò gbé gbọ́dọ̀ màláìkà ó fi lé ànábì lọ́wọ́ wa ní àwọn sọ̀làwátì láti tọ́ka sí pọ̀ nífẹ̀ẹ́ wa wọn fẹ́ kí ká máa fi gbogbo àsìkò wa ṣètò wọn ṣùgbọ́n ọlọ́run bá wa ó tún ṣèdẹ̀kùn ó dínkù dínkù dínkù dínkù ó fi kù márùn ó dínkù sí márùn pé láàmà ṣe níṣẹ́ ṣùgbọ́n yóò máa jẹ́ àádọ́ta nínú ládàá àti àjùlọ àti ìkẹ́ eléyìí jẹ́ àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ lórí wa márùn ṣùgbọ́n nínú ládàá ńkọ́ àádọ́ta ni ẹ ráwọn sọ̀rọ̀ wá ti tá a máa ṣe lóru àti lọ́sàn-án wa ọ̀ràn yẹn ló kìí ṣe pé táwọn máa ń ṣe wọn pé àjàmbákù àṣùbà náà lásán ni wọn ṣe wọn tún wá mọ́ṣáláṣí mọ́ àṣùbà àgbàdo ọmọ tútù wọn làwọn wá nítorí pé àwọn fẹ́ fi musa ni wọn fẹ́ musa torí kọ́jọ ò lè ta gbogbo yòókù ńkọ́ wọn pàtì ṣé mùsùlùmí sì lẹ́yìn kò dájú pé mùsùlùmí ni kọ́dà ẹlòmíì gẹ̀ ẹ́ sàṣùbà ńgbà tí èèyàn sọ ní sọ̀látò bọ́ọ̀ wọn fẹ́ ṣe kọ́ ọmọ ní ẹ̀dá kan dúró díẹ̀ wọn fẹ́ súré sí sọ̀látù zuhr eléyìí tó ṣe pé máa wáyé ní kété tóòrùn bá ti yẹ tàrí tóòrùn bá ti yẹ tàrí kò ní í ṣe pẹ̀lú aago tóòrùn bá ti yẹ tàrí òòrùn yẹ tàrí láago kan kú kọ́tà àsìkò zuhr ti tó ó yẹ tàrí láago méjìlá àwọ̀ àsìkò zuhr ti tó aago kan dérégbé ló yẹ tàrí àsìkò zuhr tó ó kọjá ló tàrí àsìkò zuhr ti kìí ṣe sọ̀láàtì aago méjì o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ aago méjì báwo ń bọ̀ lọ́lọ́run pẹ̀lú ògùn ọlọ́run tí wọn náà bá lójú tó fi ríran wọn náà wò gbà tó rùn yẹ tàrí kúrò látàrí rẹ̀ yàtọ̀ sígbà tọ́jọ́ kárí tọ́jọ́ bá ti kárí wò gbà tí òòrùn yẹ kúrò látàrí rẹ̀ àsìkò dóòrò ti tó. sọ̀dọ́tò dóòrò ni wọ́n ń pè kí sáà ìlà o àìlà yẹn kò ní ìtumọ̀ o àbí kí ni jẹ́ àìlà kí ni jẹ́ àìlà. sọ̀làtò dóòrò lẹ́yìn rẹ̀ a tún ní sọ̀làtò làásù àwọn àgbà pé àyílà àyílà báwo àyílà báwo alimagiri sọláàtú alimagiri yorùbá lè ní magiribi ìnáyìn náà tún burú wàlà ìṣá sọláàtú ìṣá yorùbá lè ní lìṣá tó wàlìfẹjọr sọláàtú ìfẹjọr sáàtún pé sọláàtú sọbẹ àṣùbà àṣùbà náà burú. wáyé o tọ́ba wá ní nínú àwọn èèyàn ẹni tó sọ pé lọ́dọ̀ tó ń sọláàtú ìsọ̀ràn èèyàn ìsọ̀ràn èèyàn lọ́dọ̀ tó ìsọ̀ràn èèyàn lọ́dọ̀ tó àbí ọ̀dà oúnjẹ ìgbà kọ́ràn èèyàn ni òun gbà kó ara yẹn ni ṣùgbọ́n àwọn ò ní ṣe ń tò àwọn ò ní ṣe. irú wọn gbogbo wọn kò sí ètí òsì sáǹpù rẹ̀ láwùjọ wa ẹ̀yin gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí lórúkọ nítorí kí wọ́n bí mùsùlùmí lórúkọ kí èsì náà wọ́n á bí léèrè pínpín lórí tẹ̀ ṣe sọ̀lá tó ní sọ̀lá tó sínú islam ó di kèfèrí o ó ti di kèfèrí nù. gẹ́gẹ́ bí àwọn kan onísìn wọn láwọn kí alukur'ani ìgbà táwọn kí alukur'ani àwọn gbọ́ pé wà á kí mu sọ̀lá wà á kí mu sọ̀lá wọn ni wọ́n translate ẹ̀ pé perform prayer so prayer is is to supplicate wọ́n ní prayer ní supplication káwọn ṣàdúrà nù ẹ gbọ́dọ̀ ṣé english lọ́lọ́run fi bá yín sọ̀rọ̀ ṣé prayer ṣé prayer ṣé prayer ṣé wọ́n ní ká ẹ ṣàdúrà nù ọ̀sọ̀lẹ́ èdè lárúbá àmọ́ lọ́lọ́run bọ̀ sọ sọ̀láàtù ò túmọ̀ sí prayer lásán bí bá ti ṣàlàyé sọ̀láàtù عبادة مخصوصة مفتتحة بالتكبير مختتمة بالتسليم ìjọsìn kan ni tó jẹ́ èyí tá a dá yàtọ̀ tá a dá yàsọ́tọ̀ tí wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar tó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum kí ẹ torí ara àwọn àṣìṣe tí wọn bá wọn tó ń jẹ pé translation lásán ni wọn kà islam yàtọ̀ sí gbogbo nǹkan mi because àwọn míì translation wọn gbé ká iná ni misinterpretation fi pọ̀ islam ní ìsìn original ń bẹ ojúlówó ń bẹ ńlẹ̀ kí wọn abẹ́ fẹ́ àdàmàdì sí nígbà tó ojúlówó ń bẹ ńlẹ̀ kí wọn abẹ́ fi àdàmàdì sí. bákan náà ẹnìkan ti ẹ̀sọ́ pé òun ò ní ṣe sọ́lá tuntun tó rọrò jù ni ìdíwọ́ pọ̀ òun ò ní ṣe sọ́lá òun ò ní ṣe sọ́lá tọ́ ṣé ó di kèfèrí àbí ó di kèfèrí. ìmáàmù Malik àti ìmáàmù Shafi'i àwọn sọ pé ó di kèfèrí o àmọ́ wọ́n pa wọ́n pa haddan la kufra wọ́n pa pé mùsùlùmí ni ọ́ mùsùlùmí tó sẹ́lọ̀ lẹ́sẹ̀ tó lẹ́tọ̀ sí kí wọ́n ti torí rẹ̀ pa àmọ́ ìṣe kèfèrí. àmọ́ ìmáàmù Ahmad rahimahullah ó sọ pé pípa wọ́n pa ó ti di kèfèrí wọ́n sì pa kèfèrí ni ọ́ torí pé ẹni tó bá pa sọ̀láàtì tí nítorí òròjú torí ìdíwọ́ tí ó lè ṣe sùúrù fún dà kò lè ṣe sùúrù fún sọ̀láàtì ó ti di kèfèrí. tó ìmáàmù Abu rahimahullah àwọn sọ pé wọ́n tì má lé wọ́n máa nà títí tí èsì sọ̀lá gbogbo ẹ̀ ní ìwé lọ́dà ẹ̀yin dá ìpa sọ̀lá títì ẹlẹ́gbà bọ́kọ́ ọ̀ràn yẹn ni ṣùgbọ́n òròjú ni ò jẹ́ sí ìdíwọ́ ni ò jẹ́ sí irú àwọn àbùkù tí ọkàn yìí lẹ́gbọ̀n a rí nínú àwọn olùmọ̀ ẹni tó sọ pé wọ́n pọ̀ torí pé ó ti di kẹfẹ́rí a sì rí nínú àwọn tó sọ pé wọ́n pọ̀ èyí ṣe kẹfẹ́rí àmọ́ wọ́n pọ̀ èyí tó kéré jùlọ ni wọ́n ti ọmọ ilé wọn máa jẹ gba ṣé ẹgba náà wọ́n fẹ́ jẹ ìdí nù sàárà sábàbí ni tí wọ́n fi àwọn ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́ ṣẹ̀rí àtòrí látàyé ń bí àwọn kábùkù ìdínà torí kan àbùkù ọ̀nà àbùkù làwọn máa gbà àbùkù street ibi àwọn mẹlẹ́sì téèyàn bá wá jẹ aláìmọ̀kan àìmọ̀kan ni ló mú mọ́mọ́ ṣe sọ̀lá àti gẹ́gẹ́ bó ṣe wà láwọn àwùjọ wa náà tẹ́ bá ti ń lọ láwọn àánú ìlú ga wọ́n ti sọ gbèríko àwọn tí ò ní sin náà tí ó gbà àmọ́ ah, ní àmọ́ ní àmọ́ ní ẹni tí ọmọ ẹ kọ ẹjọ yìí tó bá jẹ́ pé ọmọ pọ́nra ni kọ́ ṣùgbọ́n tó wá pàtì lẹ́yìn tó ti mà á sọ fún kó túbà wọ́n ipò tó di kèfèrí lẹ́yìn tí wọ́n bá kọ́ aláìmọ̀kan tán mu torí ẹ̀ eléyìí jẹ́ òfin ọlọ́run ọba wa ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé fa in tabu wa aqamu ssalata wa atawu zakata fa ikhwanukum fid din suratu tawba àyà kọkànlá ọlọ́run tí wọ́n bá túbá tí wọ́n sì ń gbé sọlá tuntun tí wọ́n yọ zakat àti pé ọmọ ìyá yẹn ni wọ́n jẹ́ nínú ẹ̀sìn àmọ́ tí ó túmọ̀ sí pé tí wọ́n bá túbá tí wọ́n kọ̀ láti ṣe sọlá tí wọ́n kọ̀ láti yọ zakat wọ́n yẹ sọ ọmọ ìyá ọmọ àyà tiwa náà ni mùsùlùmí ti máa ń sin náà nítorí pé mùsùlùmí ti ń sin náà làwà. so tó ìwé wa sin náà ọwọ́ á pé ọmọ àyè sọ ọmọ àyà wa torí ẹ̀ kí ni ìtumọ̀ àsàlámù àlékún tó ń sin ìwé sin náà ń sin sàlámù kí ni ìtumọ̀ kò ní ìtumọ̀ àwọn tí máa ń sin náà tó jẹ́ mùsùlùmí náà máa ń sin sàlámù àlékún. látọ̀dọ̀ jáde رضي الله عنه أني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة akhrajahu muslim dájájú ti ń bẹ láàrin èèyàn sí ìṣẹbọ sọlọ sí ìṣekèfèrí sọlọ òun náà ní ká pa sọ láti tì bẹ́ẹ̀ bá ti lè pa sọ láti tì ó ti dọ̀sẹ̀ bọ ó ti bára rẹ̀ nù ẹbọ ó ti bára rẹ̀ nù ṣekèfèrí sọlọ ọlọ́dàkùn sànù wa sọmọ pé aburú ńlá ń bẹ ń di ìwà rẹ̀ aburú ńlá ń bẹ ń nù sí rẹ̀ wọ́n ti sin lọ èyí ti sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ó ti bọ́ sínú aburú ìṣẹbọ sọlọ radiyallahu anhuma onímọ̀ gba ìgbàwọ̀ ọ̀rọ̀ kan wa bánàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé man baddala dinahu faqtuluhu akhrajahu al-bukhari mùsùlùmí tó bá kọ̀ pọ̀ wọn sí islam tọ́pa sọ láti tìtú lòun sí má anábì ní kẹ́ pa eléyìí jẹ́ òfin ọlọ́run eléyìí tó sì ṣe é pé òfin ọlọ́run ni fáínà ni fáínà ni ẹni tó bá ti lòun ṣe islam ọ̀pa sọ láti tì kò sí má anábì ní kan ọ̀pa eléyìí kò túmọ̀ sí wípé báyà ìjẹnipa wà nínú islam kò sí ìjẹnipa ń bẹ islam tó gbà náà ni òfin rẹ̀ náà tó gbà òní pé tó bá ti pátì wọn pa ọ. bí ẹni ti jẹ́ pé ńgbà tó gba islam náà ṣé bá ọmọ pé ní òfin rẹ̀ tó gbà ní pé tó bá jalè wọn gbé ọ lọ́wọ́ sọ ọmọ pé òfin ẹ̀sìn islam tó gbà ó náà ní pé tó bá ti zìnà ìyá ń bẹ́ ńlẹ̀ fún ọ. èsì ìdàkọ̀ jẹgba àbí kó sì jẹ́ pé wọ́n sọ lóko pa ó sì ti mọ̀ pé nínú òfin ẹ̀sìn islam tó gbà ó náà ní pé tó bá pààyàn wọn pa ọ ọmọ pé òfin ẹ̀sìn islam tó gbà ní pé tó máa ń ṣiṣẹ́ òpìdá wọn pa ọ ọmọ pé islam sọ àbí wò ó kí ẹ mà bẹ́ẹ̀ <laughs> ọ mà bẹ́ẹ̀ ok ọ mà bẹ́ẹ̀ ara ẹ̀sìn islam tó gbà náà nù ipe tí yẹn bá ti pa ẹ̀sìn islam ti pé pa ni wọ́n pa ara òfin tó gbà nù. ìdí nìyí bá mi máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ tó máa ti gbọ́ kankan ní islam wọ́n ní tó wà bọ́ yìí yà nígbà tó lè kẹ́ gbẹ̀sìn ẹ̀gbòfin rẹ̀ máa ní bẹ́ẹ̀ bá ti gbẹ̀sìn tí ó gbòfin rẹ̀ máa bí tí ṣe ṣe wọ́n kàyéfì nù bí tí ṣe ṣe wọ́n kàyéfì nù ọjọ́ máa tanra rẹ̀ jẹ́ máa tó máa dún gbọ́kọ́ máa dé tó máa dún gbọ́kọ́ máa dé wọn náà ti mọ̀ nù ọjọ́ ló ti ṣe jẹ́ ń bẹ̀ wáyé o téèyàn bá wá jẹ́ni tó ṣe pé téèyàn bá jẹ́ni tó ṣe pé ọgbọ́n náà wà gbọ́ so ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n pè ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé lẹ́yìn ọ̀rẹ́ yẹn padà pé sọ̀láàtì ò sínú islam àbò tiẹ̀ sọ pé òròjú àti ìdíwọ́ kò ní jẹ́ kóun lè ṣe sọ̀láàtì ẹni tó bá rí bẹ́ẹ̀ ńkọ́ àwọn kíláàsì fún un àwọn akíláàsì fún àwọn akíláàsì báwí ẹni tó bá rí bẹ́ẹ̀ àwọn akíláàsì fún àwọn akíláàsì báwí àwọn akíláàsì fún àwọn akíláàsì fún àwọn akíláàsì báwí. eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah wasalaamualeykum wa rahmatulah wa barakatu.